أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وصلى الله وسلم على رسول الله وعلى آله وصحبه وسلم أدعى فولم أترى أليكم كاتب فولم ومحمد صلى الله عليه وسلم نتزوج إن شاء الله لوني في البلاغة àwọn fún akẹ́ ogun tí a ṣe ní àwọn àsìkò tó ti lọ àyè kan pẹ́rẹ́ ní àwọn àyè mẹ́ta tí bàláàdà pín sí ọ̀nà fìyànjú tí a mọ̀ sí ilmu almaani tó wá kù nísìn ilmu albayan ilé orin tí àfáà mi ṣàlàyé nínú ìrọ̀yà rẹ̀ fún wọn fẹ́ ju twenty lọ òtí ẹ̀ tó twenty gan. so bá a ṣe gbìyànjú pé àwọ̀ àwọn tíra míì nígbà tá a ṣàlàyé bá a dùn mọ̀ bá ṣe fi ẹ̀lìmì ẹ̀lìmọ̀ánì fún wa ṣùgbọ́n àdáṣe pẹ̀lú ẹ̀lìmọ̀bàyà. àfáà bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀lìmọ̀bàyà ni pé. علم البيان ما به يعرف إيراد ما طرقه تختلف في قولها واضحة الدلالة فيما به لازم ما وضع له إما مجاز منه واستعارة تبنى على التشبيه أو كناية وترفع التشبيه حسيان ولو خياليا وعقليان منه بالوهن وبالوجدان أو فيهما يختلف الجزئان وجهه ما اشتركا فيه وجاذا في حقيقتهما وخارجا وصفا فحسي وعقلي وذا واحدا أو في حكمه أو لا كذا والكعب أو كأن أو كمثل أداته وقد بذكر الفعل وغرض منه على مشبه يعود أو مشبه أو على مشبه به آه البيان كعلم من علوم البلاغة آه فن لوحده فن wáhàdì ìmọ̀ kánò náà tó náà dá lágàdì ẹ̀ lọ́tọ̀ òun ò fẹ́ lójú bí ilmul maani tó bá ti bèrè lọ́wọ́ pé máa hu ilmul bayan ẹni wípé ilmul yu'rafu bihi iradul ma'na al-wahid bí ibaratin mukhtalifa ó ní ìbáṣepọ̀ mọ́ ma'na al-alfaz èdè tá a fẹ́ sọ èdè kan. ká sì gbé e jáde lóríṣiríṣi ọ̀nà látọ̀tọ̀ bàlágọ́ ni ìbáyà ni pé máa ń nàkán náà ní pé bẹ́ẹ̀ ni sọ àwọn ọmọ tó lè sọ̀rọ̀ náà mí tí ó sì nítumọ̀ mí tí ó sì wúlò tí èyí ní sọ bó ní sọ tiẹ̀ ń sọ tèmi tí èyí sì fẹ́ sọ ní ó sì padà lọ bá tùmọ̀ tí ìwọ náà gbà lérò mọ̀ من حيث وضوح الدلالة على ال... ماذا؟ على المعنى المراد ẹni tí a fi ń bá wí tó bá jẹ́ ní tó gbọ́bà láàbọ̀ yìí ni ó máa tún mọ́ bí àyíkó gbà lórí ilé yẹnu kiri ilmu bayan ilmu bayan yìí kọlọ́pọ̀ àwọn nǹkan tó kún bẹ́ẹ̀ òní tí ó máa jẹ́ kí asọ̀rọ̀ kọ́rọ̀ wá fẹ́ lè máa túbá mi sùn mọ́ bá mi làgbàlérò kọlọ́pọ̀ ń tà fọ́nà ilmu bayan ó fẹ́ẹ́ jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ní sábà ń kọ́ ní ìbò tó ń pè ní figurative expression ká sọ̀rọ̀ báyìí kódà báyìí nítorí ká lè jẹ́ kí ẹni fẹ́ bá sọ̀rọ̀ kó mọ̀ ah, o bó ṣe mí ẹ̀ lè lọ́pọ̀lọpọ̀ bayani inú bayani àwọn ọ̀tá máa ń sábà kọ́ mbẹ́ ó máa ń sábà ní àsọdùn ẹgbẹ́ sọ àsọdùn tí. ẹni pé ẹ fi ń bá yọ̀gá àsọdùn ló sọ lóòótọ́ ṣùgbọ́n tí ó fẹ́ sọ eré lápèjúwe tí bá rẹ̀ nìkan wọ́n fẹ́ yẹ̀wọ́n ní àǹtà nóò àǹtà kí ni mo gbà lọ́pẹ̀lọ́ ẹ̀yà ẹ̀wà ń tu kí ni mo gbà lọ́pẹ̀lọ́ àǹtà nóò náà ní ògbọ́ àǹtà nóò kí ni mo àǹtà nóò kí ni mo rẹ̀ náà ìmọ̀lẹ̀ ni nìrẹ̀ jẹ́ ṣé mo wá mí ni ẹ̀ ojú mo fẹ́ sọ ni pé àǹkà mọ́tàlá jẹ̀mí mọ́tàlá ìwà sọ pé àǹkà jẹ̀mí mo tún wá gbé wá lọ́nà gẹ́ lọ́nà mi àmì ìmú yọ́rọ́pù bí ìrọ́dù náà àlùwáhí bí ẹ̀bára tí mọ̀tẹ́lifà mo rí àǹkà lóru àǹkà jẹ̀mí àǹkà masha Allah lápẹjú rẹ̀ kúlù àádá ìtànkánà ní kíni òun ló sọ bọ̀tọ̀ lájà bàyáni fún wa lágbára àti lè sọ báyìí ká tó sọ báyìí ìmọ̀tá fi kọ́ báwọn wọn ń pè ní ẹlmọ ìbàyà ẹlmọ ní ọ̀rọ̀ kò bí yí ìyẹ̀rọ̀dù náàna àlùwáhẹ́d bí ìbáraọ̀ tí ń lọ kàlífà kan oṣù ìtumọ̀ kan oṣù àwọn ìfowópamọ́sí gbólóhùn àfimúwá. àyẹ̀mtò àwọn mọ̀ọ́dún tí ẹlẹ́mọ̀ ìbàyà ni wá kó sí yóò pọ̀ ká lọ straight àwọn mọ̀ọ́dún kan lọ́pọ̀ ìgbẹ́rẹ́ ní ẹgbẹ́ àwọn ìbọn àpọ̀ ìṣàlá máa fa lóṣù ní recent stage wọ́n lè bá yọ dáadáa àwọn mọ̀ọ́dún tó gbajúmọ̀ gba afẹ́kọ́ ní ẹlẹ́mọ̀ ìbàyà náà yẹn afẹ́kọ́ ní àtẹ̀síbí lórí káfíìn kan jọ̀ǹkan náà tẹ̀lé símílì pẹ̀lú Habib means ilẹ̀ Yusuf bóyá alápèjúwe Yusuf ní ìròyìn mọ̀kan wọ́n mẹ́ ní Habib Ali. but àwọn èèyàn màtí Yusuf ló ní ló ní màtó gbajúmọ̀ mo tún lè sọ̀rọ̀ náà báwo ṣe yá Habib means ilẹ̀ Yusuf lórí ìdákẹ́ ẹni bá ti mọ Yusuf yóò mọ kí ni ìdíje mi fi àbíbò wé Yusuf pàtàkì bí àwọn àlọ́ yẹn ìmọ̀ kan àbí àyè kan ní tọ́pìkì kan ọ̀tọ̀ ńlá ńlá ni tí a kọ́ ní ilmul bayan òun ti là kọ́kọ́ tọ́pìkì ilmul bayan tí ó gbé àtẹ̀sùbíyì ẹ̀wí àkọ́bọ̀ láti lè fi nǹkan jọ nǹkan kí làwọn ẹ̀kọ́ tó wà mẹ́ kí làwọn òfin ìbàlágọ̀ tẹ́ni tí ẹ ń bá bọ́ wà ní ọmọ ọ̀sán lóòótọ́ àti tẹ́ni kan bá sọ báyìí àgbẹ̀yẹ̀wò làásọ̀ yẹn bẹ́ẹ̀ ni bá sọ báyìí àgbẹ̀yẹ̀wò làásọ̀ yẹn bẹ̀ nínú ta kọ́ nu ayélujára ìbàyà nìkéni التشبيه أقى المجاز أصلا أصدق يقول لك عفوا يعني كان يعني لا في عدد يعني يعني لدينا بيان المعنى الواحد بعبارات مختلفة من اللي pẹ̀lú the same thing eh, eh, eh, ẹ ẹ ẹ ṣe lọ́mọkùnrin àti ìdàrẹ́ ẹ wà lọ́wọ́ náà mi sọ ní oṣù padà gbọ́ yóò lórí omi máa wò ló lè jà láàlà ǹjẹ́ ìjà lóhùn ni wọ́n hàn pé ìgbé alẹ́mẹ́dẹ́ alẹ́mẹ́dẹ́ mi ò sún kàn bèbè lọ́wọ́ ẹ̀ lórí ìdàgbé ẹ bèbè bèbè àwọn tó so bàyà mi ní bá padà kọ́ ní bàyà alimájà àìdá alifináyà.

ó lọ́wọ́ lọ́ọ́ gbéga àwọn gbàdá bàbá bò náà ló ló kọ́ lọ́dún tó níga kí ló tó àtọ́jú pè ní ìgbọ̀nsẹ̀ kì náà yà ní ìjọba láti ìwà lò ó lè lọ lábára náà ẹ máa ní gáyé tí mo lágbáyé tí mo láyé ìgbẹ́kọ̀ láyé ẹni bá rò sí ìpé gbẹ ní gáyé tí ìdí akọ́kọ́ kọ̀ wà lára wà ní kéde gbé lọ ìgbẹ́kọ̀ ní gáyé tí gáyé tí gáyé tí èyí ṣe iṣẹ́ àmọ́ yàn lẹ́yìn gáyé tí ìgbẹ́kọ̀ ní gáyé tí lọ́wọ́ oníbi tó wọlẹ̀ tí ẹ bá kótó tó ẹ bá kó síbẹ̀ ẹni bẹ̀rẹ̀ lórí ìjọ ń pèmí dáyé tó. Lákì nínú òfin lágbàáwá nínú àṣà wọn fáwọn ohun ìgbà ìlàjì kò sí ìṣiṣẹ́ lẹ́kì lólé. Wọ́n wọ ní ogún lọ́ní ọ̀rọ̀ lágbèrè òkèlú. Ẹ̀rọ ní ìdẹ́gbẹ́ bíi ibi gíni bíi láàárá ẹ̀wà wọ ní ogún lọ ẹni bẹ̀rẹ̀ lórí ibi tí yẹn bá sáka máa ń sí tó tó pààyàn mọ́tẹ́yìn òrí lábàkẹ́lú dáyé tó làpẹ́ tí wọ́n bá fẹ́ lọ ṣe dáì tó ń bẹ̀rẹ̀ wọn ó ní orí ìdòdò báyìí ó fẹ́ lọ bẹ̀rù aláàrò bíi pé dáì tó ìnáyà ló gbé débẹ̀ inú ẹ̀wà ìdí abáwá nìyẹn àyálò èdè alẹ́ ìsìn àárọ̀ ní àyálò èdè káyà ẹ̀dọ̀ fún kan pẹ̀lú ìdè àwọn padà bọ̀ wá gbẹ̀rẹ̀ kí ni ìtumọ̀ náà wọ́n lálẹ́ ìgbà yá èdè ìlú gbẹ̀mọ̀ túmọ̀ ìsìn àárọ̀ àbọ̀ lórí مستعفى مقام ملون هي الموضوع الأول أني التشبيه أيضا التشبيه لك أول أول موضوع ملون يعني أبدأ الموضوع بلغة ملو ما الأول الثاني الثالث والرابع في مجاز مجاز مجاز أيضا مجاز

fi sọ́wọ́sì wọ̀ sọ̀rọ̀. àbíjọ́ tí mo fi mùjáìdì jọ yusuf ṣe níbi kẹ́kẹ́ ni ó lè jí méjì lọ ó lè jí méjì lọ obì ní ìka ságbé nǹkan méjì kalẹ̀ káwọn nǹkan méjì nǹkan ò bẹ́ẹ̀ nínú àwọn máa mọ̀ máa kalẹ̀ àfijọ́ ń bẹ láàrin ara wọn bóyá àfijọ́ yẹ o ìmọ̀ àfẹ́ ìṣẹ́fà àwòkè àfẹ́ ìṣẹ́fà yẹn bí ìròyìn kan ní àbí tó ju ìròyìn kan lọ bí adáàtì tọ̀ṣìbì bí adáàtì tọ̀ṣìbì. àwọn àlòrin ṣe táwọn èèyàn ká nǹkan sọ wọn irinṣẹ́ ìsìn ìkájọpẹ́ gbogbo èdè ló ní irinṣẹ́ ìsìn ìkájọpẹ́ ní ìbálòsìn ó dàbí àyẹ̀fọ́ ni adáàtì tọ̀ṣìbì wà ní adáàtì tọ̀ṣìbì ó dàbí òyìnbó ń kọ́ kí náà nígbà láìka kí ni a sì pé yóò adáàtì tọ̀ṣìbì tó wọn tó gbogbo orí bàbá yìí ni Yusuf dàbí mujahid dàbí oníkíni adáàbò tó sùn Yusuf is like mujahid is nǹkan ẹ̀ eh, láìsí nǹkan adáàbò tó sùn àtẹ̀sí lágbára ní àná fún wọn tí àdáàbò tó sùn Yorùbá tún láàyè má tètè gbọ́ ṣe kí ni wọ́n fẹ́ lè tẹ̀sí wò na isi nǹkan méjì dọ́ra wọn torí pé wọ́n jọ pàdé níbi ìròyìn kan àbí ìròyìn méjì àbí jù bẹ́ẹ̀ lọ láńpẹ́ ní àtẹ̀sí àtẹ̀sí. أجل التشبيه إيراد مماثلة بين شيئين من المجاهد والرسل مثل إبراهيم أنت كم رجل مبجور بكاية كنزل ولا الرجل لاشتراكهما في الصفة nítorí pé wọ́n jọ papọ̀ níbi ìròyìn kan àwọn àṣà àbíjọ́jú ìròyìn kan lọ irinṣẹ́ wò láàbí wa hàn bá bí ìsinmi تشفير ونقل كده لسنه لي أولا كبهون ده أقول بيانه أقوصون ده في دولتي يا سوشانا فهلزي سو بأداة التشفير إن كيسا ما فين سين كجراب بعد نحتاج أن نعرف ما هي أدوات التشبيه نعم ما هي أدوات التشبيه نحن نعرف ما هي أدوات التشبيه وينزل وجهه توجه القلب عقب الكعب محمد كعبد الله على فن الكاف الكاف ماذا كاف التشبيه أيضا أقول كأن يوسف كأنه إبراهيم على فن بني قال كأن النكو يتمتي من تمني تشبيهني عن كني أداة min adawati tashbih atuni misilu ayabari mani alkitabu misilu alkitabi masala fa misilu aladab min adawat at-tashbih asili lo shibuhu lórí shibuhu ya aljawal shibuhu alhasib kẹ́kẹ́kẹ́ náà ń pè ní jawal ẹ̀yà mọ́ jawal kìí ṣíbù làásì ọ̀rẹ́ ẹ̀dá ti tẹlifóònù rẹ̀ yínà ni fàyọ̀ tó ìyẹn náà ń pè ní adàwà tó tẹ̀síbẹ̀ ìdàgbọ́ fún wa ní mùsàlù kàmẹ́ ẹ̀ wọ́n ti tẹ̀síbẹ̀ àgbọ̀dọ̀ yìí gbogbo tẹ̀síbẹ̀ wò láyé basically simple tẹ̀síbẹ̀ tẹ̀síbẹ̀ tó simple ó gbọ́dọ̀ lórí gun mẹ́rin torí tẹ̀síbẹ̀ ò sí ó simple tó yà láwọn míì jẹ́ pé kò simple láti mọ̀ kò yẹn níbẹ̀ but at least pay for premier premier page láì fa gbọ́dọ̀ mọ̀ pé gbogbo tẹ̀síbíwù ní orígun mẹ́rin kà ń pè ní arúgbáàdì tẹ̀síbí ayọ̀ ayọ̀ ẹ̀wọ̀n mi báyìí ibùdó yìí kàwé hàmàdé sílẹ̀ ìbọ̀yìn mú dà gẹ́gẹ́ bíi Muhammad níbi pé ìmọ̀ àjọra ẹgbẹ́ nínú júwìlà yìí kẹfún ìlú àjọ. Àkọ́kọ́ rí ẹni mọ̀ṣá báwò lórí ẹ̀bá ẹni tá a ti jọ fún. Ẹ̀rọ ìjọba mi. Bẹ́ẹ̀ ni wọ́n ní a bí jọ lẹ́yìn. هي يعني الركن الأول الركن الأول المشبه أيضا المشبه أكبر رسولي المشبه به أيضا المشبه به أنت في كذا أبدا مين كل مشبه وغيري محمد لا إبراهيم ولا مشبه ولا ولا مشبه ولا مشبه أصبر إبراهيم أداة التشبيه أيضا أيضا للإنسان الفين تعمل دولة إيه دولة الكار تنسم فالكار أداة التشبيه يبدو أول رواية كله الشبه لوني يجي كده دراما يكمل دراما ويجي دراما أيوة موسيقى كمان موسيقى كمان ẹgbẹ́ àwọn obìnrin rẹ̀ ẹgbẹ́ ìta ilé kò tí ì sí ẹnu evidence àti evidence ní dọ́dọ́ dọ́dọ́ ní same thing òjò wọn eléyìí ni wọ́n wọ́n lé wọn ní òní kékeré tí wọ́n ti fi jọ yàtọ̀ eléyìí evidence nǹkan wọ́n yẹn wọ́n lọ oríṣiríṣi kò sí ìka méjì kan láyé wọ́n wá dé three hundred yóò ní iwájú òṣìṣàlà ó lè pọ̀ ó lè má pọ̀ à ń tó ṣòwájú òṣìṣàbà ẹ̀rí eré àti mo gbà lẹ́wọ̀n nígbà tí wọ́n ní muhammadu ká ẹ̀rọ ayé muhammad yorùbá ni ẹ̀rọ ayé mùsùlùmí ni ẹ̀rọ ayé ara ni ẹ̀rọ ayé sunni ni ẹ̀rọ ayé wẹ́ẹ̀mù ó jẹ́ ọkùnrin ó jẹ́ àwọn àti àwọn kí wọ́n ní ẹ Muhammad Ibrahim ká Muhammad ẹ padà sí pépé débi ké alábẹ́ tẹ́lẹ̀ mọ́nà ti dọ́ lọ́ra wọn ṣùgbọ́n tí kò ṣàbáwò yẹn ká sàlàyé àtijọ́ ọ̀hún kí kò dáa bá tọ́ nígbà náà yìí má sọ pé bẹ́ẹ̀ ká ń bá sọ̀rọ̀ àti màkó ti mọ kó o lè bọ̀ ẹ́ màá tó wọ́n lè jọra lápẹ̀tẹ̀ lè náà tó ń fẹ́ ẹgbẹ́ mú ìbàdàn ọ̀gá wọn lẹ́nu ìmáni ní kàyọ̀ọ̀sù ẹgbẹ́ ìgbẹ́ ìbá àkàtẹ́ ẹgbẹ́gbẹ́ni lẹ́gbẹ́gbẹ́ni ìgbẹ́gbẹ́gbẹ́ pẹ̀lú nínú àwọn tí wọ́n lè parí tó dáadé tó rà lójú ọ̀pọ̀ tí ní ẹ tàbí mú kí ni muhammad ahmed ẹ̀sìn mọ̀bí tí mo sọ bí àgbẹ̀bí tí wọ́n rájà kan. bí mo عقبا شو بتاع في وزن على نفسه يوازن ماذا الشرع أو عجيب الشرع وقت الشرع بالميتين بوينت في أسنين إبراهيم كمحمد فهذه هي أركان التشريع أيضا المشفه أداة التشبيه وفي الشبه أيضا المشبه المنافق به أداء التشبيه ولفظ المشابه أيضا المشابه به أداء التشبيه والمشابه كما تقول ان الجمله جملة إن جملة تشبيهية أقول له خير قولي الوقت كالسيف الله يحفظه يا في أصف العلابي أين المشبه أين المشبه به أين علامة التشبيه أين وجه الشرع والصم فيه لا يجمع أما الوقت كالسير báàmù sanwó sún wa níwájú sábà gbẹ́yà ronú níbi kíni kíni àsìkò gbàjọ ìdà Naam. N'ebi ìyára ṣáǹkà. Ebe na-ese ìyá mba Ebe lẹ́yà lóko Ebe fìdà payọ̀. Olóyè àjò. Ewu ìbọn ni. Ìyá rẹ̀ ọ̀rẹ́ jẹ. Ìbọn Ebe ìyá mba. A dị mma ṣe àlọ́ láti ọdún tó tí o bá yẹ kí lọ́jọ́ ẹni pẹ̀lú àlọ́jà ẹ máa yára yára ìjà tó gbọ́ mú pé wọ́n ti lọ pẹ̀lú lóde wọ́n lè yẹ máa yára lọ síta pé wọ́n bí wọ́n lè bá wọ́n lè kọ́ ẹ bá yẹ máa máa yọ gbọ́ lọ síta pé lápò ló bá wọ́n wọ́n lọ kọ̀ fún àlejò ní ẹ̀rọ dọ́tọ̀ ọ̀ ẹ̀ lè máa mú ìṣẹ̀lẹ̀ pẹ̀lú ìgbà orí ẹ̀ gángan ọkọ̀ mẹ́sàn-án náà so ti sóra àwọn ọ̀dẹ̀ wọn kàwé ọ̀dẹ̀ wájú àṣàbà ó wá tún ọ̀rẹ́ pẹ̀tẹ́ náà amúfílà pẹ̀lú ìlú. pẹ̀pẹ́ dàbá ti lè gbọ́ àmàgbé àtẹ̀lé ìgbọ́ òfin ìtẹ̀sí wàhálà ọ̀rẹ́ ìṣẹ́bá wàhálà ọ̀rẹ́ ìtẹ̀sí wàhálà ìmọ̀ṣẹ́bá. then فأركان التشبيه المشبه المشبه به وجه الشبه وأداة التشبيه. ولم هو تمنيت أن تصيف في مناظرا بغير عناء والجنون Oni ìjìnlẹ̀ gbọ́ ìrìnà nínú tẹ̀síwìgbà mẹ́rin òsì tẹ̀síwìgbà. Ó yọ̀ lẹ́gbà fi bá àbòlùmọ̀lì dúró náà máa ṣàkọ̀ sí ìgbà àmọ̀lù wa fẹ̀lẹ̀ ilẹ̀ wọ́n ká ìfà. Ibi sọ́mbà ni pé bí àti rí owó òṣèrọ̀mù náà ni àti rí mọ̀ náà rọrùn mùsàtà òdà wẹ̀ kí ni ó ní ìmọ̀ tó fi jọ ìwá ìwá kí ni ìwá mà ó ní mùsàtà ò mùsàtà ò kìí kọ́ ó ní ìwá owó bọ̀kù fún kò dápọ̀ àdá tẹ̀sí ilẹ̀ ìpàdé kan èyí ni wọ́n gbọ́ lọ sí tọ́pìkì ní ìlú tẹ̀sí kátó lọ sí àtúntò àti àwọn ẹgbẹ́ ìlànà ìlera náà adébá ọlọ́pọ̀lọpọ̀ wọn ní simple tẹ̀sí àgẹ̀jẹ̀ àmì العلم النور في الإضاءة في مدى جددي إمدى جدي ما كان أنا مشبه والمشبه فيه ولدت به أصل العلم مثل نفس الكتاب العلم مثل النور أنا كأن من العلم النور yanzu ana kuma ana ne ana ilimin shirkin mundoro ya ja kwallo ko jaɗi ne ko jaɗi ne ko jata to a maki ne an musabbabu wa al musabbabu bi wa adatu tasbihi wa rajibu shagari فين أقسام التشبيه أقسام التشبيه قوش بشي ìfọ́ríṣiríṣi tẹ̀síwò yẹn ó lè ba ṣèpapọ̀ mọ́ ṣé àwọn àkáàlù yìí pé ń bí àti òpin bẹ́ẹ̀. àwọn ìpínlẹ̀ alẹ́pẹ́ ní ti gáàsì máa fún wọn ló kọ́ ó lè ba pọ̀ mọ́ bóyá ìtẹ́nu àwọn àkáàlù náà yìí wà ní àbí òsínlé. ní ìgbẹ́ tí mùsábà òbí yóò bá sílé ń dáko tí mùsábà òwò bá ń bẹ lórí dáko báwa bá yóò bá ti sáré ń dáko olófa sáà òṣèlú yìí القسم الأول التشبيه المرسل أيضا أيضا التشبيه المرسل إذا كان منها تشبيهني ما ذكرت فيه الأداة رب تشبيه يلا هنا قوي وشبابك كيف يلا هنا قوي وشبابك كيف يلا هنا قوي وشبابك كيف يلا هنا قوي وشبابك كيف يلا هنا قوي وشبابك كيف يلا هنا قوي وشبابك كيف ẹ̀kẹ́dẹ̀ bá ní ẹlọ fún mi fún wọ́n ní ẹlọ fún mi yà wa kò lè wá pé bí òtó ní kíni tó ní àdáyé kódà àbúrò àwọn ní nǹkan ní bá a ti ń tẹ́ ìwádìí àwọn wà tẹ̀sí ẹ ò fi sí àdá tu قل العلم كالنور في الاضاءه فالتشبيه تشبيه مرسل انتو ايتي كده ما من اوا في عادات هو انا دي وسلي اصل عادات التشبيه تشبيه مرسل فالتشبيه المرسل ها ما ذكر في العادات لاني علمونا ما الحياه الدنيا لهو ولعب ها وزينة وتفاخر ها ها كما سالي بل تجيبه ليه تجيبه مرسل مثلهم كمثل سالي بقاء تجيبه ليه أنا في مسافر قوي مسافر واني لما سيأتي أداة من التشبيه مبصر الله نور السماوات والأرض مثل نوره كمشكاة يعني تشبيه هنا تشبيه فالتشبيه المرسل ما ذكرت فيه الأداة كقولك العلم كالنور العلم كالنور فنفس فالتشبيه تشبيه ماذا؟ تشبيه مرسل لماذا؟ لوجود الأداة لوجود ماذا؟ أداة النوع الثاني التشبيه المؤكد أيضا التشبيه المؤكد ما هو التشبيه المؤكد؟ a ní ìtọ́kà wa ni pé àwọn ọkọ̀ yìí ká ní fún wọn láwọn ọkọ̀ yìí kọ́ bí sábà bí ààrùn ní afghan alákọ̀ọ́ ni táwọn oníbàdàdà ń tẹ̀lé àtẹ̀síbí olùmọ̀ afghan máa ṣòdì fatmin hul adad ìtọ́kà wọn bá wọn bá dáwọn bá dáka àwọn ọkọ̀ síbẹ̀ táà bá ti adad ìdáhán tẹ̀síbí hul mọ̀ afghan mani yóò sọ́fù إبراهيم في النوم يوسف إبراهيم في النوم أيضا إذا هذه أداة جواري مالك هذه آه مالك هذه مثله هذه كأن هذه أو آه هذه كلها تشبيه تشبيه فالمرسل فيه أداة والمؤكد ما فيه أداب أيضا الموصل فيه ماذا والمؤكد ما فيه غير ذلك يعني بيتك مسجد بيتك مسجد في الموضوع في الموضوع منصوص إليه يدى دي مثلا شيء وكفاء ربنا gẹ́gẹ́ mi ara jumla ni mi kí ìtumọ̀ tí ó máa tún ìtumọ̀ tẹ̀síbíwò ni a kàn rí àdáàtì mẹ́rin ọbátí ya ni tashbih al mahdhub fihi al adat huwa tashbih mu'akkad nukira fihi al adat huwa tashbihun ماذا مرسل بل عرفنا المرسل لأن العداد مذكورة وعرفنا المؤكد لأن الأداة غير مذكورة التشبيه المجمل التشبيه المجمل من يلو قوت بعد مجمع التشبيه ماني ابراهيم مثل يوسف وهذا مجمل يقول زي مجمل في آية ايه بكني ẹ̀gẹ́ lẹ́ǹkẹ̀ ni mọ́símọ̀ nínú kéwò ni كي ìkẹ́ tí yóò tó tó في jú dáa bẹ́ẹ̀ في القراءة في الأكل في أي شيء أي تلاقي بوني إبراهيم أتي يوسف ذو عن لم أذكر وجه الشبه فكل تشبيه لم يذكر فيه وجه الشبه وجه الشبه فهو ماذا؟ فهو تشبيه مجمل لا لا يذكر فيه ماذا؟ يعني العلم كالنور ìmọ̀dà ẹgbẹ́ bí ìmọ̀lẹ̀ ní ìbúrẹ́ ti gbéra wọ̀. ìmọ̀lẹ̀ káàkiri pé ìmọ̀lẹ̀ ìná káàkiri pé ìmọ̀lẹ̀ káfíwé bọ́ọ̀bù. bọ́ọ̀bù a máa ń taná sí kótó sódò kótó tó kó famẹ́lẹ̀ kó ìmọ̀ náà a máa ń taná sódò kótó famẹ́lẹ̀. sagbọ́dọ̀ ó العلم كالنور لأنه يهدي مثلا ẹ̀rọ wà ń bí ní òkùnkùn lóṣù àná ẹ̀ta àlọ́mọ ọ̀rọ̀ kan ní ọba tó ń kọ́ ẹ̀rọ ìkàdé mọ́kọ́ ọ̀nà mọ́kàlì ọkà mọ́kàlì lẹ́bi sọ́rọ́ kọ́ lọ́nà máa bẹ́ wá tó máa ó làwù. ìmọ̀lẹ̀ ní ọmọ múyàn ìtumọ̀ rẹ̀ ni wípé at-tashbihu mujmal pé ibi tí ma ìmá ti fi jọmọ́ lẹ ẹ̀ sọ ó lè jẹ́lẹ̀ ó sì lè jẹ́lẹ̀ kí fẹ́ mẹ́ta lómi mujahid kaabihi mujahid kaabihi ni wọ́n ní sifáàtì púpọ̀ sọ ilé tí gbogbo rẹ̀ ń yẹn mùjáde ni ara o. wàá yóò wá dákọ̀ sífáàtù tí mùjáde ti fi jọ bàbá rẹ̀ ó fi wá sóko jù á padà wà fọ́ọ̀t láti dèké níbi ìkéne. òye ní sè ṣé ká mọ̀nádé ìjáde mọ̀nádé ní tiẹ̀ òun ẹ̀gbẹ̀rún ọkọ̀ sẹ́ni o. lónìí kìíní kàtí a ò jọ yẹn yẹn gbàgbé òdìgẹ́ òdìgẹ́ ní ọdún ordinary facial look lásán ni. tọ́yẹ ṣàlàyé ibo ni mùjáìrì ti jọ bàbá rẹ̀ wò àwa ní mùjáìrì dà gẹ́gẹ́ bí níbi kínu àìsàn níbi kínu tẹ̀sùbí ìhóni mọ́jìmọ́lì eléyìí ni wọ́n kà á bìyì àbúhù mọ́ta sẹ̀mí ọmọ sẹ̀mí fahimtu la'alla khattu ma yashri khattu abi fahimtu wala an yata'allam yani elektrika abu ma ta'allama elektrika أبوه يسوق سيارة ما يسوق ما يسوق سيارة ما يسوق سيارة أبوه يعمل في نفسه ما يعمل أشياء كثيرة زين فإذا كان التشبيه لم يذكر فيه وجه الشبه فالتشبيه مجمل عيد رسول والقسم الرابع من التشبيه التشبيه المفصل أيضا مرة أخرى التشبيه المفصل والنماء ما أنا مفصل explain أنا تفسير ده إذا تيجي ودي ما نقول أبو تشبيه تاع ها ودي وشبه تشبيه مفصل مفصل منع مجاهد كمحمود خليل الحصري مجاهد مثل محمود خليل الحصري لكنه في صوت القرآن مثلا عارف أنا أكبر أصابني مجاهد في جمع محمود خليل الحصري أنا آه، مجاهد مثل السودان عبد الرحمن السودان ليه بكيني sòrìṣàlàyé pé ó jọ́ olówó bí ohun rẹ̀ àwọn mọ̀tòwá ní kàbí etí ẹ̀ ojú rẹ̀ dàbí ojú rẹ̀ ìṣàlàyé wájú òṣàbá ó sọ di tẹ̀síbíhún mọ̀fàṣọ́n àyè ìṣàlàyé rẹ̀ ń kọ́ tẹ̀síbíhún ìdákọ̀ àdáàtù ń kọ́ tẹ̀síbíhún àìdákọ̀ àdáàtù ń kọ́ ìpínta ní nípa tẹ̀síbí ìkan méjì pé fi pípẹ́ jùlọ sọ́nà máa rẹ̀ sí abẹ́wò nípa tẹ́ pé tí adáàtù ń bẹ́ lé àbí òsínlé wájú sábáyé ń bẹ́ lé àbí òsínlé adáàtù ń bẹ́ lé kẹsìdíhún adáàtù ń bẹ́ lé kẹsìdíhún adáàtù òsínlé kẹsìdíhún sí ìwájú òṣàbá kẹsìdíhún sí ìwájú òṣàbá sí ìwájú وجه الشبه وليس فيه وجه الشبه بدل لا بس ما ما بش في أداة ما في أداة ما في وجه الشبه إذا موجودين من شو في وجه الشبه ما في أداة في اليدات ما في وجه سبع ما في وجه سبع اوكي ما في ديالك ما وشو فيه أداة سبع فيه وجه سبع نعم في وجه سبع ما في وجه سبع ما في أداة مؤكد قوام مجج تشبيه ما في أداب ما في والكبا أنزل التشبيه مجايد مجاهد خسر ما في أداب ما في والكبا آه إليكم في حاجة كنا أنا أنا أقدر أبقى أم أجي أجي أجي أجي أنا قاعد أقول لكم بيان yóò ní túmọ̀ àsọdùnú kí ló wí kò dá àmà kọ́lé láti abẹ́rẹ́ ní ìlú kàló àsọdùn bẹ́ẹ̀ kò lè fi àsọdùn ní bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ àsọdùn náà gbogbo láyà ní ìlú kàló àsọdùn bẹ́ẹ̀ ní pé ìmọ̀lá àǹfààní lò tó tó wà lè tó wà àǹfààní ìmọ̀lá ẹ̀yẹ ó lè má tó. mọ́níyà ọ́ntàṣọ́rù nígbà tí àkáwà tẹ́nà wà bá sáà kí ni ó àyàwó rẹ̀ ó ní bàdé ńlá kì í ṣàmúsú lò ló wà sọ iná bù ṣàmúsú wà ní wọ́n ní sáàrù káwà ìbò ìgbà tọ́lá láàmú إذا طلعت لم يبد منهن كوكبا orí zainabu tó ń ṣámúsú ohun ní wọ́n ti ṣàrúkàwà ìràwọ̀ lásàwọn àwọn ọ̀rẹ́ ìdíhùn láwọn yóò ìdátọ́lá tí zainabu tó ń bá yọ lámú ẹgbùgbù nínú wọn náà òun ti yọ lálẹ́ ìsìláàrùn ẹ̀rọ ẹ̀rẹ́ kí ló bá ìmọ̀lẹ̀ òkú ti oṣù lé wọn lé ìgbàlá ara ẹ̀yà ìṣẹ́gbẹ́ pẹ̀lú ìdè ṣe ń tó sọ kéèké náà bàtọ́ jù nínú àwọn ìṣe òwò yẹn ní àwọn ìṣe òwò ní ọ̀rọ̀ ìjọba àti sáyẹn sáyẹn sáyẹn sáyẹn ìròlé ìmọ̀lẹ̀ nínú nílálẹ́ tó wà tó tó títí tó wà fún náà alọ́kọ́ ni takin tashbi bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ yìí ó ní wà zẹ́yìn náà bùsá mọ́sún tashbi ما في أداة ما فيه قيد طبعا فهمت بس أنا في أني تشبيه أبالي أو كنتوت ما في فين كجون كان تشبيه ولا بقى إيه تشبيه ولا يصير أبي أداة شجع هو تشبيه àmàrí àdáàtì náà bí wọ̀bẹ̀ iná bùṣá mọ́sùn bùṣá dáàtì náà alábẹ́ bojú àdáàtì nìkan àìsí àdáàtì nìkan ògíráfì a ní tẹ̀síbíhún muhakkad ó dẹ̀ wọ́n ti sábà yìí lábẹ́ gbogbo sílẹ̀ a ní tẹ̀síbíhún mujmal ó mà dákọ̀ rẹ̀ síbẹ̀ tẹ̀síbíhún kò wá dákọ̀ méjèèjì kíláàtì al-ilmu bahar al-ilmu tẹ̀síhún ni طريق يعني هناك علم كالبحر هناك علم مثل البحر هناك علم بحر فنزل سليه ف لانسني اقسام التشبيه انزل فقو انت عفنو البلاغه فالتشبيه البليغ هو التشبيه الذي احذف فيه الاداه الشبه والتشبيه المفصل التشبيه الذي ذكر فيه وجه الشبه التشبيه المجمل التشبيه الذي حذف فيه وجه الشبه التشبيه المؤكد التشبيه الذي ذكر فيه لا حذف فيه أداة الشبه والتشبيه المرسل التشبيه الذي ذكر فيه فهذه أقسام التشبيه الخمسة فالتشبيه هو مماثلة إيراد مماثلة أو ذكر مماثلة بين بين شيئين أو أكثر لاشتراكهما في الصفة أو أكثر يعني وبأداة تشبيه والتشبيه له أدوات منها الكار ومنها تعنق ومنها مثل ومنها شبه أسلي في فعلي ما نعم، في تشبيه مرني mujahid yumasilu àbá yumasilu sí ìdáyẹ̀kọ́ من مجاهد يشابه وباء يشابه فيه هنا فين هنا كده شبه يمكن ينزل في فين هنا تعرف عداد التشبيه وأفكار التشبيه أربعة عندنا المشبه والمشبه به وأداة التشبيه ووجه الشبه وأيضا اقتصام التشبيه آه، خمسة التشبيه الذي لم يذكر فيه الذي يذكر فيه أو تذكر فيه الأداة تشبيه الذي لا يذكر فيه الأداة تشبيه مؤكد الذي لا يذكر فيه وجه الشبه مجمل والذي يدلق فيه وجه الشبه مفصل لا وجه الشبه ولا أداة التشبيه البليغ التشبيه البليغ ìwà pé ní irú kan míì tí ó ṣe ní ohun tí ó rẹ́pọ̀ a tún ní tẹ̀sìbíhù ní àti àtẹ̀sìbíhù makulu ẹ̀lẹ́kọ̀sí àpàràtàmígbọ̀n ọdún arí nínú ìròyìn ẹni ṣùgbọ́n tí ẹnìtàlẹ́sì nǹkan jọ lè ròyìn yẹn máa ń pọ̀ lọ́dọ̀ rẹ̀ ni àbí ẹni tààrẹ fi jọ. ìmọ̀ ní àrẹ ìlìmù kanúrì sí ìdọ̀wà pé ìmọ̀dà ẹgbẹ́ bí ìmọ̀lẹ̀ níbi ìmọ̀ tàn káàkiri ìtàn káàkiri òun wájú sábà yẹ ní ìgboro ìbá àwọn sára zainabu ló pọ̀ sí jù ní àbí ara dámù ara dámù sì ló pọ̀ sí lọ fi zainabu wé ìgbàmí ìbẹ̀gẹ́ a rẹ̀ sọ ọ̀gá àsọdọ̀ ìwà tí ń jẹ pé ẹ̀ mọ́ zainabu ni aṣámùsùn ní sùn zainab òun dà gẹ́gẹ́ ni ẹ̀gẹ́jẹ̀ pé àárọ̀ أنا العلم مطلوب قلبه أنا العلم مثل البحر يعني البحر مثل العلم أه؟ البحر ìwà ní odòdó gẹ́gẹ́ ohun ma ń fi ìmọ̀ wé odò ní pé àyébù kan torí àyébù ìmọ̀ náà àyébù kan pẹ̀lú pé kò súnmọ́ lè gún omi ní odò yóò mọ̀ pọ̀ sí ni ẹwà mẹ́tì mọ̀ wé odòbẹ́ náà ó ń tọ̀ ó nímọ̀ ìmọ̀ táà lè bùtán ó dọ̀gán ó dàbí ìmọ̀ rẹ̀ ni àwọn ìsànmá tẹ̀sìbíhún makoluhu fẹ́wí tẹ̀sìbíhún àtẹ̀sìbíhún makoluhu kásọ̀ mùsábáwò bí mùsábáwò bí káwàtọ̀ mùsábáwò bí mùsábáwò bí mùsábáwò